wà ní abọ́kọ̀ ìdáhùn fani. àfàrùtọ̀ bá gbọ́yé. látàmúnà náwà ní ọ̀rọ̀ àbòsí. àmùsẹ̀yìn tàbí àrọ̀ mi. títí lọ́rọ̀ ìgbọ́ ilé tókì lọ́hùn wípé látàmúnà náwà ní àmùsẹ̀yìn tàbí àrọ̀ mi. látàmúnà náwà ní àmùsẹ̀yìn tàbí àrọ̀ mi. má jẹ́ mi ìrìn ọba ìlàyé wípé ìgbọ̀rọ̀ mọ́tọ̀ ládá sí bẹ́ẹ̀ nílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kàrá yìí. látàmù lánà wà iná àmúṣẹ́ ìtàfí àrọ̀ mi. bí bá ti ẹ̀wà á dáwọ́ sọ́wọ́ rẹ̀ ibi tẹ́ pé tí wọ́n ti sọ bọ́lọ̀ ń lọ́dá ìfẹ́ kú nìsí o tọ́lọ́ wọn gbàgbé yẹn lójú ẹsẹ̀. Ah! a àbá nígbà wà ní di ara tuntun wà ní àbá mọ́fọ̀kọ̀kọ̀lẹ̀ lẹ́yìn. Eh, fa iná ni màná ni màná ni màná بجنبي كل إنسان إن المنايا بجنبي كل إنسان kọsọ́rọ̀ nìyẹn kan láyé tí ó jẹ́ pé kún bẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ àsìkò tí a ní òmù ní ètò ni bẹ́ẹ̀ sì ni wà kúlù sọ ìbé yàwó máa mú fàárí kún gbogbo àjọ máa ṣe pọ̀ láyé àtùkájọ́ kan tó kálùkú ọgbà náà sáré rẹ̀ lọ́pọ̀ صاحب يوما مفارق gbogbo bí a ṣe pé à ó lògó túútú nínú ẹ̀fẹ́ tó ń jọ jẹ́ ṣe nìká tí náà ni ó ń gbà gbogbo ọmọ náà rẹ̀ olóòbí fún tọ́pátá nínú ẹ̀fẹ́ tó wákùnlù sọ ìpín sọ ìbí yàwó máa وكل صاحب يوما مفارق ọ̀rẹ́ mi rè tímátímá prep school jọ pàwápọ̀ kọ́dà secondary school ọjọ́ pàwápọ̀ kọ́dà àjọlọ school of law ni kọ́dà àjọlọ school of science ni kọ́dà àjọ ṣẹ̀gbá ni kò sí ìpínlẹ̀ àjọwọ́ ṣe láyé àjọmọ́ ṣe papọ̀ ní. olùsọ ibi ìyàwó mú fáríkù. ẹnìkan náà yóò kọ́ sọ fún kejì ẹ̀. wàkùlùsọ ibi ìyàwó mú fáríkù. wàkù زادي وكل زادي وإن أبقيته فاني وكل زادي وإن أبقيته فاني àfáàní tó ọba lè gbọ́yé bí àwọn nǹkan kan tó súnmọ́ ilé ìlú òdì òtètè yọ gbogbo téèyàn máa ń mo fi pamọ́ jẹ́ máa gẹ́jẹ́ jẹ́ máa gẹ́jẹ́ wàkúlọ́sá dé wà ní àbùkọ́ ìtàhùn fáàní wàkúlọ́sá dé wà ní àbùkọ́ ìtàhùn fáàní. ó rírú dùnú àtẹ̀rí tíyàwó fi pàdé rẹ̀ tó ọba lájẹ wọlé wọ́n bójú ṣe kòrò tó jẹ́ bá lọ́tán ibẹ̀ yìí lẹ́fẹ́ ń jọ pàdé láyé ìmẹ́ àníyàn. wàkúlù sáàdì wà ní àbùkọ́ ìtàhùn fáàní. mẹ́rin mẹ́rin tí ó dùn lẹ́nu rẹ̀ lómi tútù mọ̀tínà tútù tọ́mọ wá gan-an kọ́ máa gẹ́ ọmọ orí kóòdù orí ìkòkòdò báyìí náà tí ìkẹ́kọ̀ọ́ ní dáadáa mẹ́mọ́ náà lọ. lùsàdé wáyé ní àbọ̀kọ́rẹ̀ tàbí fáni gbogbo tí èèyàn máa kú mọ fẹ́ mú rírìn àjò. wákùlùsàdé wáyé ní àbọ̀kọ́rẹ̀ tàbí fáni. bó o ṣe rí ọgbẹ́ lọ orí pé yọ wáyé ní àbọ̀kọ́rẹ̀ tàbí fáni.

obìnrin kiri yóò ní ẹ̀rì wípé ìtàrù ìlútọ́fikò omi tí ó bòrì lára yìí ẹwà yìnrìn ilẹ̀ fún torí yóò ní bá ṣe pẹ̀lú ìgbésí ayé ọmọ yẹn ẹwà yìí tó dáálẹ̀ fún omi yẹn lórí pé ọlọ́sọ̀rọ̀ tààlà gan kí alẹ́yìn lórí rẹ̀ ó ní amọ́dàkéfèrè lórí rẹ̀ ọdẹ̀wọ́ fún apé alẹ́fẹ́ kìríó alẹ́fẹ́ yàwòdí torí kíni ní ìgbàna ti ẹ̀tùn méjì àkàtọ́ wá láti sánmà ṣùgbọ́n láyé tààwà ìsá alẹ́fẹ́ kìríó láyé tààwà ìsàlẹ́fẹ́ yàwòdí ìwà gbé wa lọ sí ibi ọ̀rọ̀ ọdún márùn ẹmọ ìwé mọ́ àbúrọ̀sọ́pẹ́ lò àbúrọ̀sọ́pẹ́ lá torí pé ọ̀gbẹ́nu ẹnìkan kọ́ àrọ̀mọ́ tọ́lọ̀ hàn lálá ṣùgbọ́n bọ̀ hádà sọ̀hàbí ìjẹ́lì جلي وجليل حذيفة اليماني تزوج امرأة نصرانية لي عمر ọmọ obìnrin ọ̀rẹ́ wà tí ríẹwà ṣùgbọ́n kiri omi wọ́n wà ránṣẹ́ sí ìdáyífà jọkọ̀ olóhun fún orí ọ̀pọ̀lọ̀ inni Aro. an tutalliqa imrataka hàrí ọkùnrin náà pọ̀rọ̀ rẹ̀ ìbá pé ọkọ̀ ọkọ̀mọ̀bìnrin ilẹ̀ أتسم أن وعلي حلال يأمر المؤمنين فهو خير سبيلها ẹwọ̀n àwọn obìnrin sí bóyá o fúnra pé àrámù ní ọmọbìnrin jẹ́jẹ́ ọ̀dẹ̀ mi sí mi fàwọn umaru ni wallahi la az'amu annaha alayka haram ẹ máa wọ́n ti lọ́rọ̀ ṣeríà mọ́sìmì gbọ́ in lè ní àrọ́mù fún ọ walakin akhafu an da'atu al-mumisati minhunna ṣùgbọ́n tí ń bà lẹ́rù ni wípé lára àwọn obìnrin kiri yóò yẹ̀wúdì wọn ọmọ tí ń pè ń bà lẹ́rù kọ̀ọ̀kan wọn tí ń jẹ́ nẹ́ẹ̀tì tó ti bá yára rẹ̀ ojú inú ẹ̀ kúrò pé ó kàn náwọ́ sí gbọ́n pásọ̀ lọ́pẹ́ wípé david lówó ẹbá parí iṣẹ́ rẹ̀ ilẹ̀ fẹ́ gba pásọ̀ yóò sì pásọ̀ lọ́wọ́ fẹ́ gbà wọ́n kà bẹ̀rẹ̀ ìbí náà ẹ̀mí náà ń sọ fún mi báyìí pẹ̀lú ìmọ̀lẹ́ tó dé bá ọkùnrin náà ti ń bára tí ò sí ọkọ fún ẹ̀wà ogun lẹ́yìn ọgbà rẹ̀ báyìí nínú kíníkà lónìí gbà fún ọ̀sán david lè jẹ́ bọ́mọ ẹjọ́ kọ̀ọ̀dì nẹ́ẹ̀tì olú àṣọ bẹ́ẹ̀ níṣẹ́ tó ti parí látàbẹ́ tó bá wá jẹ́ pẹ́lẹ́ yìí fóònù lè sọ bẹ́ẹ̀ láyé wọn gbóòrò àtàlẹ́ ìṣẹ́ níbi tó ti pàṣì fáírọ́sì síyàn àti gàrọ̀fíìmù bí ìgbà tí fún yàn ní free text message níbi ìdílé mi ìbí síbẹ̀ nípútọ́ ọmọbìnrin ọba ti ń bàlágà báyìí ni wọ́n ti yí ilé ọmọ rẹ̀ padà wọ́n gbà kọ́ ó dì bí ìgbà tí èèyàn bá fọ̀sọ̀tán tó wá yí padà ibi tí ìgbà nǹkan mara tẹ̀ wọ́n ó yí ó dì kọ́ máa ti támìdà mú mísà ní obìnrin Hamsa wá ní kásẹ̀sà àyè tí omi wa tí ó sì gíní tí ó dùn sí ojú kàníyàn Abul Aswad àdúwà ní èyẹ dáadáa bàbá yìí lára àjíyàn dáadáa rẹ̀ ọjọ́ tí wọ́n ń gbá orí Hussein ní bọ́ọ̀lù ní Karbala Iraq kí ni nǹkan tí obìnrin kan sọ jọ náà ọ sọ̀rọ̀ tó pọ̀ ọkọrin ọkọrin ọkọrin ẹni oró àwọn àfá tó fèsì jọ náà lọ lórí dáadáa o náà ni àbúlé aṣíwájú àdúwà ní èèyàn dáadáa ọwọ́ àpàmọ̀ rẹ̀ jọmjọ́ kan wípé kò ní dá kí n se lóore kẹ́ fi bí sáfún mi wallahi laqad ahsantu ilaykum sigaran wa kibaran wa qabla an tulad nígbàtẹ́ wà kó ń polókù sí dada sí yíbọ̀ lókòlù tẹ́ẹ̀tì ìdára yí màgẹ̀ tó nígbà ẹ̀ tún dábàtà mo tún sí dada fi kọ́dà kí tó bínú sí dada sí gbogbo rẹ̀ sẹ́gbẹ̀ wà kí ní ìfẹ́ mọ́ àti ẹ̀bọ́bà ta wà kéèké àtìbàtà tó dágbà iná ta ti ń gbọ́mọ̀ ju bẹ́ẹ̀ sí wà kéèfà ahsanta ilayna qabla an nulada bóò lẹ sí agbáda àṣìṣe àṣáájú kí sí àwọn kan lónìí a máa ń sípọ̀ ọwà ni ikhtartu lakum min al-ummahat man la tusabbuna biha gbogbo tí mo sàlẹ̀sà mú àwọn ìyà tó bí yí àwọn ẹ̀tẹ́ yìí náà gbẹ́jú tí na yí ń tó pé yá àbúkó bí rẹ̀ òníyà àwọn tí mo sàkóṣẹ́ tí wọ́n bá bí yí tí wọ́n bí yí fún mi àti ẹ̀kọ́ nígbà tí ẹ̀yìn náà gbẹ́jú sí nǹkan rẹ̀ ni kó bí ọmọ ajáyìn obìnrin sẹ́ kóbi ọmọ ìjàlè ẹ̀n tó jẹ́ wípé ikùn rẹ̀ ní stọ́ọ̀pù ọmọ fẹ́ gbé kóòsù lórí múnà kó fún ọkùnrin ìjàlè kó tó bí mọ̀tẹ́nà kó tó máa pàlẹ́yìn lọ́ọ́ jálè kí chẹ́nì máa jí kílọ́kọ́ rẹ̀ kéèmì ọ̀wá ó sọ wípé ká ní ìbàjẹ́ alábàbá bí ọmọ tèmi ooo gbéwìrì ni ó wùrì sọ pé èèyàn náà làkáyè náà dúdú díẹ̀ Ànábì sallallahu alaihi wasallam nínú hadith Abu Hurairah hadith wọn sọ fún ìgbà ìrìhìmá ó ń ṣe ọlọ́ni ilé torí nǹkan mẹ́rin fún obìnrin halali ni fún yẹn tóbìnrin bá rẹwà yẹn lè fẹ́ bọ́kan náà bóbìnrin bá sì ní ìran rẹ̀ yẹn lè torí rẹ̀ fẹ́ kọ́dà bóbìnrin bá ń bẹ́ ń pò kan ìtàgbé ìntàmí ah, pẹ̀lú pò kìí ṣe kọ́ jẹ́ pẹ́rẹ́ntì ìlú kan àbọ̀jẹ́ dẹ́bùtì gọ́ọ̀nà stéètì kan in tí ànàbí ìwí pẹ̀lú kò ní pé sọ́lọ̀lásílà ọjẹ́ mọ̀ ògúbà ẹ̀tọ́lọ̀ fún ní ọpọlọ ọlọ́run kí àwọn obìnrin kọ́ tọ́lọ́ bá fún obìnrin lọ́pọlọ ẹjí ó tètè lò nítorí pé ìmọ̀kan bẹ tọ́fà tó fi jẹ́ wípé kò sí tí ìyá lè ṣe fọ́ máa rẹ̀ orí àríwó sì tún wà kò sí kíni o kò sí tí ìyá lè sí fọ́mà rẹ̀ orí kíni ọwà orí àdá ẹnìkan tó bá pàǹgọ́ náà mẹ́sẹ̀lá ń bọ́lù nílé kí lẹ̀ rí wa tàbí sọ pé kò sí tí ìyá sí fọ́mà rẹ̀ tí ó sì lórí àdá obìnrin ibi ọ̀ tó bá ti bímọ pẹ́rẹ́ tó mọ́ bá ti ń ṣọ́ọ̀kì ọyàn nígbàyà rẹ̀ mọ́sọ̀yà mọ́sù mọ́sán bí se mú yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ní làkáyé obi ọmọ àdínkù làkáyé ọmọ àdínkù nítorí pé ìsàn tó wá láti bí ọpọlọ rẹ̀ wá sí bí tí ń gbomi yẹn jáde ó ní bá sí pẹ̀lú brain rẹ̀ ó wá ní ibi gbogbo tóbi tọba tí ọmọ yìí tí ìyà rẹ̀ bá padà wá sí fún tó bá yá náà ó náà wà nínú ẹni tọ́sọ̀ yá ìdá láàbò clear láàlè rìn bákin tuntun wí bákin tuntun wí náà kí n tún wí láàrin ẹ̀rọ ara àwọn èèmà tọ́lọ̀ ṣe fẹ́mi àtẹ̀yí tá a fi ọlọ́pọlọ lónìí ìyá wa gbà pé kó wọ́n di ọlọ́pọlọ ẹ̀dẹ́ káwò lè jẹ́ ọlọ́pọlọ tí ó pè ilé ìfìrẹ̀ ẹ̀lẹ́tì lọ́nà àwọn ara tó ẹ pé èèmà ńlá ni àwọn táǹkì ẹ̀rọ olómi ẹ̀rọ olómi ẹ̀mọ́ sí masturbation náà bẹ̀ẹ̀ iṣẹ́ kan bẹ láti mú ọpọlọ wa tọ́lọ sí bí nǹkan ọmọkùnrin nípa bí ṣe ń le bẹ́ẹ̀ nǹkan tí ó bà jáde níbẹ̀ kórí tí ó dìmọ̀ tọ́lọ ń dà fún tọ́ jẹ́rù nà rẹ̀ tọ́lọ ń dà fún ìlọ́fà tó jẹ́ pé tí masturbation bá dí ààyè kí ń dà ọwọ́ kí ń dà kìí sáàkì ní ẹdá fún ìtí ẹdá fún ìtọ́pàá àrùn tí ó sì ní jẹ́ kí wà náà bá yẹ̀yẹ o ní ẹdá fún bẹ́ẹ̀ náà ni tóbi náà tóbi bá ti wípé ó bímọ omi dógá ìyá rẹ̀ gbogbo ọ̀nà tó lọ́n gbàgbómi ìwá àti ìsàn tó wá láti bẹ̀ o náà ní rúùtù nínú ọpọlọ rẹ̀ ó ní gbòǹgbò kan nínú ọpọlọ rẹ̀ gbogbo ọgbà tó mọ́ bá ti mú ọyìn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ni ó máa affect àyíyẹ ọpọlọ ò ní kún tó bó ṣe wà náà yọ máa dé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó bó wá dọ̀lá tí a bá ṣe ọmọ tàbó ṣe nǹkan ọ̀tẹ́ lọ́rùn fún tó mọ́ ń bá wá fẹ́ jọmọ dáadáa tán pátápátá yọ́ mọ̀ wá ronú ò ní pé ìbílẹ̀ mọ̀ sọmọ́ mi dìbẹ̀ nítorí pé bí òbí bá ti ń fọmọ lọ́yàn nílàkà yọ́ mọ̀ dínkù yọ́ mọ̀ dínkù yọ́ mọ̀ dínkù yọ́ mọ̀ dínkù yọ́ mọ̀ dínkù tó jẹ́ pé títún ọlọ́run lọ́rùn síbẹ̀ ìyẹn lọ́fà tó fi jẹ́ wípé èèyàn rí òbí rẹ̀ kó rí àjára dà sí ìyàmà ooo ó ti kí àjẹ́ umaru sọ̀rọ̀ ta sọ yẹ fún hudaifa abúlásọ́rọ̀ duwai ọsọ bá ń fún ọmọ rẹ̀ náà wípé ẹni ò ní ti yáwùn tẹ́lù ẹni choice in tọ́wà bí náà lòbí tá a bá wá lọ́pọ̀lọpọ̀ wa lónìí nǹkan kékeré báyìí inú fi jẹ́ pé torí ọlọ́njẹ̀ náà ẹ kíyèsára o gbogbo téèyàn bá ti fi ìtìjú gbálàyé tí ó sì tẹ́lọ́rùn yóò sọ fún gbẹ̀lẹ̀ kọ́dàkọ̀ jẹ́sẹ́ kọ́dà tó jẹ́ wá dá sọ́rọ̀ ìkẹ́kẹ́ ìṣẹ̀lẹ̀ lọ ní ìsìn ìtì ìṣẹ̀lẹ̀ tí wọ́n dà nílẹ̀ àwúsá ti ìṣẹ̀lẹ̀ ọba ma ń nílẹ̀ tí a bá ti a máa pè ní kílókò rẹ̀ ọba ẹ̀ẹ́dùgbà tí a máa wọ́sọ̀ kàlàkínì ẹ̀bá ti rẹ̀ ọ̀ṣẹ́ gada ẹ̀nà òwúlẹ̀ wà níbi títọ́ba náà ṣùgbọ́n òun ní ti ẹ̀rú ní ẹkùnyà ọ̀pọ̀lọpọ̀ láwọn òsáàlì kó pàlásì ibi táwọn agbérò wọn máa ń lórí wọn máa ń bá kò gbẹ́nìkàtà wọ́n wà lórí dọ́gbọ́n pẹ̀lẹ̀ níkàtí ìbóyá ọba níbi kan bí rúwòrò dùn ilẹ̀ yẹn wà ti bí 50 million naira mú ti á parí ọ̀pọ̀ mú rẹ̀ pé lọ́fẹ́ fún ó lè fún ẹ ní 2 million 2 million yọ́kàndíjọ́kà ni òun ọba wá ọba sáramọ́ sí ọba yọ́mọ yíkà kí yọ́mọ sí báyìí fọ́pá ọba ní bó ṣe fẹ́ wọn ló mọ̀ ká wùlẹ̀wọ́lá jáwọlé sáà fún ẹ̀dàkùn ọmọ ìlú náà ló náà bàbá ló wá àbí orí ọ̀wọ̀ àbí òbí ilé wọ́n wá ní bàbá wọn kábẹ̀sì mo wá rí kọ́dà yí tí mo sì bá wà gan kìí sí gan èmi lè sí ìrẹ̀ rẹ̀ olówó nìra mi lùí kékeré náà mi kọ́dà dúkì ọba mo wá ra ọwá sì tẹ́ ìwọ̀bójúwó òwòkó sí olùsì wá dúkì ọba tábà bẹ́ẹ̀ lùí ra dúkì ọba ẹnu olómi dúkìá bàbá tí gbẹ̀gbẹ̀ báyìí báyìí ìlú ní ẹfẹ́ tàti lera náà kọ bàjẹ̀ fún ọgbó sì máa wùrán kọ bàjẹ̀ fẹ́ lọ ẹ̀ àti wà tí a fámì rẹ̀ ó gbá fún ìwọ̀ ọ̀rà dúkìá ọba fún tọ́ wá sọ bàbá sì wà ní a máa yẹ pẹ̀rẹ̀ látòkèdílẹ̀ kó ti ẹ̀ pọ̀tọ́lọ́pù wọ́n gbàgbé nù ló sì lọ́pọ̀ jùlọ lẹ́yìn ẹnu bí bẹ̀rẹ̀ sí ilé àwọn ọlọ́bàá ó lè bí jọ́kẹ̀ jíìpù kan lẹ́sẹ̀ fún bàbá jíìpù dáàpọ̀ àti ẹgbẹ̀rẹ̀ àtẹ́jẹ̀kẹ́ tó bá wù ó ti lọ sẹ̀ wọ́n bá rẹ̀ pé kí ni fọ́rọ̀ náà wọn ni ó sá yọ́kẹ̀ bí jọ́nà ni ó sì wọ́sọ́wá bèèrè ní ìtàdá ìṣẹ́ṣẹ́ ìrìtí ọlọ́wà ilẹ̀ ọmọ tó ń bọ́ sílẹ̀ fúra fúrúwọ́wọ́ ọbọ́sà mọ́lá kí ni wọ́n rá dúkìá wà lálẹ́ ó sì tẹ́ dúkìá wà lẹ́nu ẹ̀ kọ́dà in tí a bá ń gúrẹ̀ ah! náà bẹ̀rẹ̀ ọmọ ọmọ ìgbọ̀kọ̀ ń di bàbá fọ́rún náà bàbá ẹni iye jẹ́ bàbá ibi náà ti máa kọ chẹ́kì ìwọ ọkọ̀ chẹ́kì jáde bí àtiwọ́ àti chẹ́kì ẹ yóò sì ti mú chẹ́kì bóde tọ̀lọ̀ yóò sì nàlẹ̀ wọ́n sì mú chẹ́kì wọ́n sì lè mọ́láyà àtiwọ́ àti chẹ́kì kọ́kọ́rọ́ kọ́kọ́ rẹ̀ ọjẹ́ pẹ́rẹ́kẹ́rẹ́ bẹ́ẹ̀ kọ́mọ̀ rẹ̀ wọ́n wọ kí bàbá kọ́kọ́ rẹ̀ sí mẹ́rẹ̀ bọ́ orí àwọn ní ẹ̀kọ́ ní bàbá sí mọ́ fẹ́ mú àpẹẹrẹ wá pa pé gbogbo tí ẹ̀bá ti fi tìtù gbádà yìí tí ó sì tẹ̀lé ọ̀rọ̀ ẹ̀kọ́ ní gbẹ̀yìn bí ẹ ṣe fi ara náà pé àbárí sára mọ́ abẹ́rẹ́ gàgàgàgà sọ pé ah sásùnmẹ́sì fi sísà yẹ àbẹ̀wò kí wọ́n sọ pé ìfẹ́ náà nígbà tí mo dójú ti sáà ó rí jẹ́bi ohun wọ́n mọ́ dójú ẹ ọ̀tọ̀ ọ̀fẹ́ ẹ̀dẹ́jọ lò gbó dúdú nù wọ́n mọ́ dójú ti rẹ ọ náà sọ̀rọ̀ pẹ̀pẹ́ ọ̀kan náà wọn sísta wa ní ọkọ̀ rẹ̀ sẹ́láìsí o àbí kí ní kan ṣẹlẹ̀ gbọ́ àpá sásùn àwọn wá ẹni tí yóò sì kí ní kan kan kọ̀ gbọ́ sásùn ọba náwọ́ abú ẹ̀mẹ̀ ní àwọn kankan lè àkún ìṣàdùkún tẹ́ ń sọ fún láti ìjọ yìí ọ̀rọ̀ ìmẹ́lẹ̀ lọ́tọ́ sílẹ̀ yìí orí ẹ̀rọ tí a sàmọ̀ pẹ́bà tẹ̀lé mi tó kí wọ́n ní gbáàmù fámílì wa wọ́n ti sàtì bí ọmọ bí mẹ́ta ìgbàjẹ́ pé oyún wọn gẹ́jẹ̀ tó bàjẹ́ ní ìkẹrẹ ìbàjẹ́ ní àkúrò ti tẹ́lọ ọba ní ọwá adé ìrìn àpò tí ìbá sí ìsáàsù ẹnìkan bẹ̀rẹ̀ ìtọ́kọ́ bẹ̀rẹ̀ ọkọ̀ bàdẹ́lẹ̀ ọ̀sẹ̀ lẹ́yìn wọ́n ti sàárẹ̀ ọ̀dọ́ ọkàn ti pẹ̀lú pí sí àwọn ẹ̀rọ ìtọ́ tẹ́ ìmìíràn ọ̀run mọ̀ fẹ́ lè rí ẹ̀yìnkan kó sì dàdé lọ tó ọba ti wá jẹ́ pé tó wúwọ̀ olómú kí ló tó mọ̀ wá sọ̀rọ̀ lè rẹ̀ síta náà mo sí bẹ́ẹ̀ dà ní máa gbọ́rọ̀ ìyàwó rẹ̀ lọ bẹ́ẹ̀ lómi torí pé wọ́tọ̀ bá níyàwó rẹ̀ ọ̀dà ìwọ lọ ọ̀dà obìnrin dùn ọ̀hún sáwọn kí obìnrin ọmọ rí ẹrú lọ lọ́dẹ̀ẹ́ olóòdì náírà tààrà ó ti dáná dáná dáná bí ṣe ń somi ó ní somi lójú epo gbóná tasí lọ́dáwó omi gbóná tasí ẹgbẹ̀ ó sì àgbójẹ nǹkan ìtàn náà wọ́n mọ̀ injú lẹ́tò gẹ́ẹ̀tì mẹ́sọ́mẹ́ntì yọ̀bá yìí Ah. ó sì tó ń gò lè jẹ́ ebi ebi lè bẹ̀rẹ̀ oúnjẹ tí sí bí ọba tí ọba tí ẹ̀ dùn kíchì ní òjìnà kúrò jíjí ọwọlé lọ ó lè tán wọlé gan yóò bá ẹba ń bomi sí kí ló kọ̀ rẹ̀kan ní sẹ́kọ́ fẹ́ ọba tí mo ní ẹba kò sí bẹ́ẹ̀ tó ní jí ọmọ gan láti fi hẹ́ẹ̀bù tọba wá yá tọba hùwà ń padà tẹ́lẹ̀ wá sọ bó ṣe rí náà sí padà ẹlòmí ìbá sí pé arábìsí náà dájú para wáyé ìkàpọ̀ náà wà wà láàrín tó yẹ pé yorùbá wà lásán lẹ́nu gbìn àti òkùnkùn kojú mi lójú ọ̀nà ló ṣe torí wípé gbogbo wà láǹfà ẹlòmí bí ọ̀dálẹ́ àrẹ ọ̀dánilé bàbá ọ̀dánilé kìníkan ọ̀dánilé kílẹ̀ fún ẹ̀sìn wọ́n láńsí kílẹ̀ kó lè sọ̀rọ̀ mẹ́ta méjì mẹ́rin tí ó pẹ̀ bàbá ṣe dùn wọn lè sá tí ẹ bọ́rọ̀ kúrú ilá àfàbà ìgbẹ̀rún jímbò lẹ́nu ìjẹ́ ìgbẹ̀dá ọ̀rọ̀ sọ̀rọ̀ kó lè bára náà wọ́n mà ládùúgbò lọ́tọ̀ agbọ́dọ̀ kí ìsàlá dáadáa ẹ̀sìn Islam wèé sí ẹ̀sìn àbọ̀ àníbí kò tẹ́ni sọ̀lọ̀wọ́tí lẹ́wọ̀ sọ́lọ̀wọ́ rẹ̀ ó ní wọ́n sọ fún wa lónìí wípé ayé rẹ̀ ó ní ẹjẹ́ kó mi yán ọbọ́ sí nítorí tọ́pọ̀jù nínú pọ́mọ yóò ṣe máa ṣe yóò jàjẹ lára ìyá rẹ̀ tí èsì kékeré yóò jábọ̀ ìyá rẹ̀ jẹ́ ó bí o bá mọ́ sọ́run ní ọmọ jẹ́ fún ìyá rẹ̀ olúwà sí láìsí lọ́pọ̀ bá mọ́ sọ́run tó bá léèyàn jáhùn léèyàn jẹ ọjọ́ náà pẹ̀lú wà ẹ̀rí inú fi fà tó fi jẹ́ pé àwọn àwọn kan bẹ tí wọ́n gbọ́dọ̀ máa bá lára obìnrin o náà láàrùn kò sí inú kọ́dà nínú nature bọ́lọ̀ sí jọdá wà kọ̀dá àrùn pẹ̀lú bẹ́ẹ̀ àsàwọ̀ ìlànà lára obìnrin ṣùgbọ́n dúdú kò máwọn àwọn tí a ọdá àwọn máwàá kò dojú kò mọ́ wa ló fìtà sí pé àsàwọ̀ ọmọ ọkùnrin lẹ ti máa lójú kò àbú ní ìwọ̀n ọjọ́ owó wa gbọ́nà ìrẹ̀gbẹ̀dẹ̀ ìpínlẹ̀ ọ̀sán tẹ́lẹ̀ èyí sọ́gbà tí yẹn bá ibi tó wà pẹ̀lú lọ́rọ̀ tó wà ní pọ́sì mú mú aláàlá kò mú pọ́sì kọ́ pọ́sì mú mú bọ̀ láti ẹgbẹ̀mẹ́ lọ́nà owó kòrò ní jábàrí kọ́sì yìí ló àkà orílẹ̀-èdè ọmọ kọ́sì náà kò mú àkọwálẹ̀ kò sí kọ́sì kò kún àkánú ẹ̀ ó ti fi ṣọ́pù látàrí ibi owó sí pàdà yóò ṣe àyàrí bẹ́ẹ̀ wú náà sí mú kò sí tí wọ́n fà náà tó tún àná ní ọba wúlò nígbà kí ni jọ inú dínà ẹ fi 2000 ẹlẹ́fún ní oṣù kan ní àjọ inú ẹ lọ bèèrè ẹ̀ẹ̀ àbúṣẹ̀fínà àbúṣẹ̀fínà 3000 ẹ̀rọ fílẹ̀ lójoojúmọ́ fówó ọbẹ̀ nù wọ́n wà tó sọ wípé owó pé umu wọ kíchín lásán 500 naira ẹ̀ẹ̀kẹ́nà nẹ̀ sí máa sọ gbẹ̀bẹ̀rẹ̀ oṣù pé umu ti ẹ̀wọ kíchín báyìí kọ́dà kọjá kọ́kànlá gbé àtọyọ́ náà ọ̀pọ̀ èdú yíwú mú lọ owó pé èdú yí mi lọ in tó náà tó máa wínú tó bá wá jẹ́ pé àbára wa mú a sí pé sùúrù lálẹ́ fi lò ilé ilé ìlà ṣe pọ̀ jọra wọn tí a lè sọ pé ìyàwó rẹ̀ ọ̀dá ta ní ẹni ọ̀pọ̀ tí ọ̀pọ̀ dá tó gbé wọ̀n lórí ilé rẹ̀ dé ọ̀nà nǹkan ó ibi táwọn èèyàn gbà ní bínú ọlọ́run níjọba ní gbogbo lọ́nà pé kí ní ìṣẹ̀lẹ̀ mẹ́ òṣìbà ìjọba pé tí ìyàmbá ti rí pé òun lè dánú yàrá kọ̀ntrọ́mà wà láti kó tó wá mọ̀ wá dàbá ìtìjú wá pọ̀ bọ́rà kan fún pọ̀bọ̀ lásì sísà tọ̀sọ̀ pé owó òun sí gẹ̀rẹ̀ tí wá sàwọn gẹ̀rẹ̀ tí ẹni ó ṣe gankan láti bí orí di bí tó fẹ́ tó sún mẹ́fà ẹ̀kàrà sísà tẹ́tẹ́ ìjúwé ń kọ́bara kìníkan pín ìṣàrà ọ̀nà wá sí ibi prógámù mẹ́ ní ibi ọ̀làwọ̀ obìnrin máa fi rán sísà ìṣàrà nígbàtà bẹ̀ parí prógámù gankan nígbà wá pẹ́ títí ayé <laughs> Mo kàkì mo ká ojú bọ̀ sára wọ̀lẹ́ pípẹ́ ìgbẹ́ rẹ̀ tí ìdẹ́lẹ́tọ̀ rẹ̀ tó rẹ̀ tí ìdẹ́lẹ́ rẹ̀ yí tó gbọ́ inú pé ní obìnrin bá délé rẹ̀ lọ́dẹ̀lẹ́tọ̀ rẹ̀ láàrin ìsìn ìfà olóòrùn ọ̀daràn báyìí ṣé yóò gẹ́ rí tọ́fẹ́fẹ́ náà ó sì kúrò sísà wa náà ìkápọ̀ mọ́ wọn kò sí nílé sálámà bẹ́ẹ̀ sálámà kò nílé sálámà yóò mọ̀ wá sí bí ẹni pé wọ́n àtàrà níbi ní ọjọ́ láyé ayé àwọn àbúrò rẹ̀ nígbà ní àwọn ẹ̀gbà gbogbo ní omi nìkan ọgbẹ́ sí ìjẹ́ màsí nínú kọ̀dá láti ní ìsìgbẹ̀ wọn lẹ́yìn sísà ìrìn ìjà kò sí kìkì ní ìmọ̀ ẹjẹ́ àjọ máa gẹra wọn bá ń jẹ́ pé àìjọ só ẹjẹ́ àjọ máa lọ́ra bá ẹjẹ́ àṣẹ ìsìlámù tó tọ́ torí wọn wòrán àfà àkàkọ́ dá sí bẹ́ẹ̀mì sí wọ̀ ìkọ̀sẹ̀ tí láìkì ṣùgbọ́n tó tíyàn bá ti sọ̀rọ̀ ìyàwó ẹ̀kùn láìka wà láìsìnà yẹ́ tí bọ́lọ̀ sí sí nínú tó wá sọ dáadáa bọ́yá ń kọmi lẹ́kọ̀ọ́ bí mínú sí máa bá ohun sọ̀rọ̀ ṣùgbọ́n bá ti sọ yàwó olè rẹ̀ tó bá ti sọ fún mi láìdá ìní láìkẹ̀ mo ní mọ́ fi nínú ẹ̀bí mi inú mi ọmọ ẹbí ìṣẹ̀ fẹ́ bọ̀ nítorí wípé bákan náà ní lérí ògiri ní bàṣẹ rí dáwọn ọmọ gbọmọ lọ yàmírù kan àmírù òsì àmírù dú ebi jẹ́ ń sẹ́ dákàkàkà ni ẹ bá fi ẹ̀sì gbáyàn ọkẹrẹ wájú ọlọ́run nítorí pé ń kálukú lọ fẹ́ wọ́sọ ẹ̀sìn ẹwà rán sí òdí kalẹ̀ mú wá fẹjọ́ sí wọn ni wọ́n dá pàǹkẹ́rẹ́ fábù sẹ́jọ́ rí ìlú ìbàdàn náà ti nọ́ńtọ̀ náà kọ́ ọdá ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ náà tọ́ba sáko mú wọn kó fún sẹ́sì làwọn ń ṣe bàbá ṣiṣẹ́ gbẹ́sì ẹjẹ́ bí á kíyèsára ẹjẹ́ á kíyèsára jẹ́ ìlú gidi alẹ́sà gbọ́ obìnrin lé pọ̀ lásìyà máa gbogbo àdára àti wá sọ́nà sọ́nà wọ́n ni ẹwà tó ti ẹ̀kù tí wọ́n náà wípé bí mo ṣe fẹ́ practice tí mo kọ́ná ìwọ́n náà lókè wá pàṣẹ ọ̀rọ̀ pàṣẹ fún ọmọ mi pẹ̀lú wa sí kẹ́ ìdásọ ojú ìṣẹ́ ọmọ okùn wa kíríkẹ̀kẹ́kẹ́ títítítítítí tẹ́ fi jọ fi ìmáàmì yẹn tẹ́ fi gbé kalẹ̀ lọ́wọ́ adẹ́sẹ̀ lọ́nà fẹjọ́ rẹ̀ sún káàkiri sọ ọmọ fẹjọ́ rẹ̀ sún pàtàkì bá fẹ́ pàṣẹ bí ẹ̀sìn ẹ̀kẹ́tẹ́lẹ̀ náà ndị ọ̀fẹ́ máa pé ọ̀rẹ́ fẹ́ sọ́n pẹ̀lú na eji náà ẹjẹ́ àjọmọ́ lọ àpapọ̀ wà tóbi ló fòkò àwà láhùn ẹni ó láhùn kọ̀ yẹ ó jẹ́ pé ni ó máa bá gbé ẹni ló kọ̀ ẹ̀kọ́ jẹ́ pé àwọn máa bá gbé ọlọ́run wá anábì sallallahu alaihi wasallam ó ní ibi tẹ́ ẹ bá fẹ́ kó mi ara yìí kọ́ jẹ́ kọ́ sọlẹ̀ sí ẹjẹ́ ọjẹ́ ibi tó dáa ẹjẹ́ ọjẹ́ ibi tó dáa obìnrin kan tẹ́yàn ti kan ti lòlòlòlò lóyà tó ti tààrẹ ìrọ̀pọ̀ òun gbá tí ìbá ti pé ìtìdàbà múlífẹ́

bẹ́ẹ̀ sì ni àwọn àgbàlagbà wọ́n ní àgbẹ̀ tó díjú mọ́rí sàkàrí rẹ̀ tó tún fi ewu ẹ́ pọ́tàkà ń bọ̀ wá sí fún ẹ̀kọ́ rẹ̀ tó ní tó ọwọ́ tàjáde látàrí èyí ó dìtàbí price ẹ̀kọ́ àgbàsílẹ̀ ìlú olè kí wà kàdó jẹ ẹ̀kọ́ ọmọ náà fẹ́ jẹ ọwọ́ rẹ̀ ní tàgbàdo mọ̀ tó tún gbẹ́ sí òkè kẹ́kẹ́kẹ́kẹ́ bí nígbà èlò kó wà one twenty one thousand ẹ̀kọ́ one naira ẹ̀ bá ti lé ibi ẹ̀bá yìí rẹ̀ ibi ẹ̀bá yìí inú mi ò dúró mọ́kà ó yẹ lọ wọ́n ní àti rẹ̀ ìdápàdó níta àkókò wá sí rí àrí bá náà lọ́rọ̀ ààbùn wá sí torí ọlọ́run lè àmájì ògbóná wọ́n lájẹ̀kùn sọ rẹ̀ nígbàtí àbáwá wà tó lóbìnrin tí ò lè fi tí ò lè fọ̀rọ̀ lọ ṣe eh, ìyàwó ilé bọ́sí àpapọ̀ ah, bọ́sí ohun burúkú ni o yóò sáàpù ẹ̀ pẹ̀lú pé ṣùgbọ́n káwọ ọ̀rọ̀ kàfá àtànàbí ìwé yẹn ẹ̀fẹ́ra ní pẹ̀lúfẹ̀ dáadáa kẹ́ẹ̀sì rí pé ìbára yìí nù ẹjọ́ mọ̀ òkú ọfọ́ mọ̀ òkú kọ máa lé ọfọ́ máa lé a máa yọ́ lẹ̀ gan kọ́ mọ̀bàdàn lọ fọ́mọ̀ èkó lásán gbogbo tí mo sọ mọ́ sí mi gbọ́n pè ní àrá ètò bí ogbé ó sì rọrùn lè ń sọ wàlá amúrù bí ẹdì ńlá ṣùgbọ́n tí mo kàjá nínú àdísà sàsára nínú àdíjì tani umul mu'minin aṣọ́lá na ha wàlá hadithu تخيروا لطفكم وانكحوا الأكفاء وانكحوا إليهم وانكحوا إليهم nítorí pé gbogbo àwọn mọ̀rọ̀ ìlú tí ó máa ṣẹlẹ̀ sọ́mọ́ nínú ìyá rẹ̀ nínú ìyá rẹ̀ bí obìnrin yẹn sì rí ọmọ òkú ọ̀pọ̀lọpọ̀ ìyà tó ló mú tí lọ fóyún fòkòfòkò náà kí lọ sí kí ní o tí a mọ̀ pé ìmọ̀ ń bẹ́m̀bẹ̀ àwọn nǹkan kọ̀kẹ́lẹ̀ sáàrẹ̀ sí ni a ní bí tí ó yé wa kama jẹ́ àfi súnà bí sinadi sahih wà á dá mọ̀ fọ́nà dá Imam Abi kò ní di ẹjọ́ ọmọ halal ní kẹjọ́ ọmọ awa fẹ́fà alákayọ́ mẹ́wọ̀ mọ́sílá nǹkan lọ afẹ́fà kankayọ́ ta ní adúlọ́rùn ta wọ́n tó wá gbọ́mọ jáde padà àdúgbọ́ dúdú ìyá ọwá jẹ́ dúdú ọmọ a sí nǹkankan náà ní náà èyí ẹni tó bá gbé nǹkan kùn kọ̀ wá ní kò ní múwẹ̀ tó gbé kùn kò ní mọ̀sẹ̀ sí rẹ̀ kó bí ọgbọ́n yóò kó sì lọ máa dalé oníwú káàkì kọ́lọ máa pẹ̀lú nílẹ̀kún káàkì ọlọ́mọdé àlóbi wọ́lájà kan sọ rẹ̀ mọ́ níjọ tí ìwé tí ẹ̀fì nǹkan bó láàrin ara wọn àwọn tí ò ní tí ọ̀rọ̀ tí ẹ pé ọ̀rọ̀ àlìkẹ́ àmà wọn ò ní dẹ̀ nínú náà kìtàgbà súnnà ebi ọmọ máa fojú ẹ̀ tí wọ́n fàájẹ̀ níjọ àjẹ́lóbìnrin wọ́n fẹ́ yóò sì máa bá yóò sì máa bá wà yóò sì rọ̀ kò sì ní ọgbọ́n nǹkan náà gbọ́ yóò bó ti wà ní ṣùwárí anábì sallallahu alaihi wasallam ó ní ibi táà ti hù jáde tó jẹ́nà ìyàwó ẹ̀ sáájú kó tó di wípé èyí ó gbìn nǹkan rẹ̀ kó wo bí tó dáa kó gbìn ẹ̀bẹ̀ kó wo bí tó dáa kó sí kí ni ó kó gbìn nǹkan rẹ̀ sí rẹ̀ mọ́jọ́rọ̀ wọ́n dàrú mọ́jọ́rọ̀ wọ́n dàrú mọ́jọ́rọ̀ wọ́n dàrú síjọ́ rẹ̀ wọ́n a ti wá kò yí wípé ìpìlẹ̀ láti gbàgbé ní àtọkùnrin bá ti pàdé ó ní ẹ̀dá ti bẹ̀rẹ̀ wọn ọ̀kan tí ìfẹ́ mi sí láàrin hayatu ìṣẹ̀lẹ̀ kékeré ti wà ayé ọ yàtọ̀ sí ìgbà tí make àti differentiate between both of them ilẹ̀ ìràhàmù bó ṣe kó clear intas ti ṣe jámù rẹ̀ ó náà ní hadith àdífò Hudhaifa ibn Usaid wa hadha al-hadith mukharrajun fi sahih ma Muslim ta kàní jẹjọ wípé idha marra bin nutfati kam ithnatani wa arba'una layla 42 days ọ̀rọ̀ kọ́ wà sílẹ̀ lórí rẹ̀ ọlọ́pàá tààlà wá fẹ́ pàkíyèsí wa pé fe اعوذ بالله من الشيطان الرجيم ولقد خلقنا الإنسان من سلالة من ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين ọlọ́ni nígbàtà mú yíò tẹ́wà lórí ibi tá a lọ rèé fi yí sí gbà náà nígbàtí pé nǹkan ẹ lè yọ ààyè tá a tọ́jú ẹ̀sìn nǹkan gbóná ò lè yọ mẹ́ kọ́dà nǹkan lè dì ààyè tá a tọ́jú ẹ̀sìn nǹkan tútù ò lè dì mẹ́ kọ́dà nǹkan tó lè fọ́nká ni ní tó tútù àti tó gbóná tí ó bá pàdé ń tí ìbá ṣe obìnrin bá lóyún olú kò sí wáṣẹ́tì tó lè ṣe obìnrin kéèkan bí ilé ọmọ rẹ̀ ẹmọ́sìnlẹ̀ gbọ́ tí ọ̀bà lóyún olú tó kì níyẹn ti gbéṣẹ́ lọ ṣùgbọ́n tí ó gbéṣẹ́ lọ tó lọ́n tọ́jú ẹ̀sìn àti bó ṣe ṣe nǹkan náà nǹkan ìbá tá a bá sì gbọ́ yín bí tọ́lọ̀ ṣe ń bí ọpọlọ wa náà fẹ́ ká gbọ́ ilé ni pé ààyè kan bẹnu ọpọlọ kò sí bí èèyàn ṣe lè yàwó ibi ìdáàbò kò sí ló fi jẹ́ pé kò sí nǹkan bẹ́ẹ̀ bá tútútútù ibi ráhùn ọlọ́nà ni ọmọ sọlẹ̀ sí ẹ́sì tó máa rí kí ọlọ́ mẹ́ mẹ́lẹ̀mẹ́lẹ̀ tó lọ ń dágọ́lẹ̀ subhanahu tó ẹ̀ a ẹlòmí sì ń bẹ tó yẹ pé ìjẹgbọ́n tó ló ń tagúnlẹ̀ láti lè fi ráyè sí bàdá ì ẹlòmí àìfúnlówọ́lọ́wọ́ òfúnlówó kálìkì àmọ́ ọba àbọ́ ẹlòmí owó tí wọ́n fún kálìkì àmọ́ olè bọ́ni subhanahu wa ta'ala alẹ́ ní ètí ìgbẹ̀kẹ́ nìkọ̀ọ̀kan wa àìgbàta bá tó di wípé à ń wà jẹ́ náà lọ báyìí tàwa kú rẹ̀ tá a kọjá ọ̀ntọ́rọ̀ èèyàn ṣẹ̀ṣẹ̀ wà ó ọwọ́ ẹ̀mọ̀ tó yẹ kẹ́kẹ́ Ànábì sallallahu alaihi wasallam lórí àwọn àkíyèsí tí wá ń pa wáyé ìbéèrè ọwà àgbéjáde ó sì sọpọ́jẹ́ pé àdífì ilé àfọ̀bí ní láìka níjọ́mẹ̀ ìgbógún torí jọ́mẹ́jọ a ní ìwà àsìtàgbàmàkà lórí àkídà ní èrè àwọn muslim tó sọ ní bàbá rẹ̀ ní ìjẹjọ́ so ó sọ pẹ́ òwú ìrà ìjọ jùmọ̀ ṣáàwà ọ̀rọ̀ tawhid sí àrọ́kọ̀ ìrọ̀lẹ́mẹ́ni so ẹ̀wọ́n bìnú tó bá ti jẹ́ pé ẹ̀kọ̀ kan bá ààrẹ ayé ìjókòó bí torí wípé intanse àfẹ́ jí ọdẹgbẹ́ in tí wọ́n bá wá pé kí wá sí wá sí lórí tawhid ní eré àbì kan tó jẹ́ wọ́wọ́ àsì kan tí pé ọ̀pọ̀lọpọ̀ wa náà lásàǹfààní bẹ́ẹ̀ kí wá sọ pé èmi náà níbi kan tí mo ti ń kọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ mi ò nílé lọ èmi náà ń dẹ́yìn náà mọ́lẹ̀ díẹ̀ díẹ̀ lọ ń bọ̀ nù a mọ̀ kí sà tá a bá tún sọ pé àgbà láti fi bílẹ̀ àtún sí lọ gòmí tó sì tẹ̀yí pẹ́kẹ̀ẹ́ ṣe pé ibi tá sí lọ ní ọkọ̀ ibi tá ti ń sọ̀rọ̀ yóò jẹ́ kí ẹ̀mí wó tún lè máa fírí dáadáa wípé ibi àyè bá nínú ìbàdàn wa iná láti rẹni tó sọ ọlọ́run ìjẹ́ kíta rọ́bùsù ìlú ọba wa wípé àwọn ọmọ wa múbi ẹ̀yà náà tó dẹ̀yìn ọdún mẹ́wàá tó ń náà di ń di àwọn èèyàn mẹ́lẹ̀ làwọn wa kì í sísẹ́ ní mo gbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n màá bẹ́lọ̀ nǹkan lọ́nà jẹ́rẹ̀ tó ṣùgbọ́n náà tèmi máa ń dùn ọwọ́ pé kí n kó tiẹ̀ máa lọ lójú kan kọ́mọ̀sì wípé àti ẹ̀yẹ ó pè sọ́dà bí ọ̀dà ó túmọ̀ pé àti ìsìnú kẹ̀ǹgbà náà tí wọ́n tó bá tiẹ̀ di pé èèyàn rí pé challenges ń dé lórí nǹkan kan àwọn challenges ń dé lórí nǹkan kan ah, ah. ìdùnnú ìyọnú ọlọ́run ti dé bá wa nù ah, bóyá rí o bá ń gbé kalẹ̀ kí n tó sọ àbí àbú lápẹẹrẹ àwà lórí jí ọ̀dá àwà mọ́ àǹsúnmọ́kẹ́ ọlọ́rọ̀ àbájínà ṣùgbọ́n kẹ́kẹ́kẹ́ bí ọkà dánukẹ́lì bí sẹ́ntàṣẹ́ ìdàbí ọ̀dá ọwọ́ ohun tó dé pé sẹ́ntàṣẹ́ ìdàbí ọ̀dá rámọ̀ ọlọ́run ló déhun sáti ẹ̀mọ́ sí lọ ní àbápadà àti àti wá fi àdìjẹ̀ náà kọ́nu ẹjọ́ lọ́ọ̀lọ́ ẹjọ́ padà ọ̀padà bọ́lọ̀ sí kára على كل حال مفهم kulli حديث كوا هذا الحديث تنزل تنازل العلم في صحته أتكلم عن تركي بإذن الله تعالى وأتكلم عن معناه جاء الرسول صلى الله عليه وسلم فقال يا رسول الله إن لي امرأة أحبها كثيرا وكانت لا تمنع يدا تمس تمسها خمسة سنة ووسع نوز فرميو يم ìyàwó mi tí mo ní tí mo gbélé mo nífẹ̀ẹ́ rẹ̀ tí ìsẹ́ kéèké ṣùgbọ́n bèèrè kọ̀mọ̀kọ́ lọ́wà pẹ́ àbí ní tó wáyé pé bá náà lórí ìstẹ́ntì ìbíà máa gbádùn rẹ̀ máa fi ṣègbádùn gbónà máa fi ṣègbádùn kí n túnmẹ̀ kọ̀mọ̀kọ́ ì kí n àdífì sọfẹ̀sẹ̀ mọ́lẹ̀ Kini ni ọ wà bámu pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ bọ́là tó ní tàbí sọ pé kí ni ká ṣe o ká wá ìrí lẹ̀ á wà sọ ṣùgbọ́n wà mọ̀ masfala